fúnmọ̀ tálà lẹ́yìn táwọn ẹbí sọ̀rọ̀ yìí tán ọwọ́ àkàáyà tó jọ irú tó sọ yìí nínú àlùkùránì òun náà ní àyà alimọ̀rọ̀n Quran four Quran three verse one eighty ọlọ́run sọ pé wala yasabanna alladhina yabkhaluna bima atahumullahu min fadlihi huwa khayran lahum bal huwa sharrun lahum sayutawwaquna ma bakhilu bihi yawmal qiyamah walillahi mirasu samawati wal ard walillahi mirasu samawati wal ard wallahu bima ta'maluna khabir ọlọ́run náà sọ̀rọ̀ yẹn nu kùránì wípé káwọn tí wọ́n ń sa àwọn pẹ̀lú tọ́lọ̀ ń fún wọn kẹ́ má rò pé àwọn ti mórí bọ́ o kẹ́ má rò pé káwọn sa àwọn lólóore fáwọn o rárá o bí kò sí pé òun jù fún wọn. a wà á sọ dúkìá wọn di táì ọrùn wọn lọ́jọ́ àlè kìyàmà àníbì lọ́wọ́ á sọ̀tún mọ́ táì yẹn pé ejò ni. sọ ni pé àdìsí ń kọ̀fàmù kíni o ń kọ̀fàmù Quran so ẹja fi máa ń bi confirmation of the Quran iṣẹ́ míì tí súnà ń ṣe lórí Quran asunna ah, ẹjísáré mú àdìsí wa nípa ti hajj anabi ní mọ̀ ní hajj alilai fàlámù yẹrùfù wàlámù yẹfsùk rọjà kàyà omi wàlàdàtì umuhu ẹnikẹ́ni tó bá ṣe hajj fọlẹ́mù yẹ́rùfòs lásìkò tó ti gbé urumi tí tó ti bọ́ urumi sílẹ̀ kò sùn mọ́yàwó rẹ̀ wàlàmù yẹ́sùk kò sì ṣe wà bàjẹ́ rọjà kàyà omi wàlàdàtì umuhu yóò padà wálé gẹ́gẹ́ bí ọjọ́ tí yẹ kọ́kọ́ bí sáyé. ìtí Kùránì náà ni wípé wọ́n lè láyà lánàá ṣèjù báyìí ọlọ́run ṣe ní ọ̀rọ̀ yẹn fáwọn ènìyàn láti ṣe hajj àdìsí náà wá ń ṣe kí ni o ọ wá ń confam ẹ̀ so the first function of sunna ó ní pé kó confam kí ni o kó confam alukur'an ìkejì nínú iṣẹ́ rẹ̀ ó ní asunna anabawiya mufassila lima ujimila filikur'an sunna anabi ó ní yóò máa ṣàlàyé. ọ̀rọ̀ tí ó bá wá ní àpapọ̀ nínú Quran ọ̀rọ̀ tó wá ní àpapọ̀ Quran àdìsí ní àfọsíwẹ́wẹ́ fún wa àdìsí ànábì ló máa ṣe kí ni òní ó fọ́ ọ̀rọ̀ tọ́lọ̀ ń bá kú papọ̀ àdìsí ní àfọsíwẹ́wẹ́ pé eléyìí bẹ́ẹ̀ ṣe lóore eléyìí bó ṣe lọ rèé iṣẹ́ àdìsí nìyẹn nínú nínú nǹkan tí ó rinlẹ̀ ó ní pé nínú alukur'an ọlọ́run ní wá akíyim sọlát wá atu zakat wá ati rọ́súl làálàkùn tó rẹ̀ amún nínú sọ́tù nur quran twenty four ayah fifty six. quran twenty four ayah fifty six ọlọ́run ní ẹ kírun ẹ yọ sàkà ẹ tẹ̀lé ògìṣẹ́ náà kálí ìbàlẹ̀ kẹyìn the question is. báwo la ṣe kírun. àwa náà rí bá ṣe ń kírun lónìí níbo ló inú súnà ló súnà ló ṣàlàyé fún wa láti jọ́ tọ́lọ́ ti ní ákírun lu kùránì ṣe ẹ̀ka àyà kan tó ní ẹ̀ka ṣùgbọ́n àràkà méjì ni ṣe ẹ̀ka àyà kan tó ní kẹ́ kí á lórí ìrákà mẹ́rin ṣe ẹ̀ka àyà tó ní ká kí á sùn ìrákà mẹ́rin ṣe àyà tó ní ká kí mọ́gìbìrákà mẹ́ta. sáré ètò oníkà kíṣẹ́ lákà mẹ́rin ẹ bá rí kó mu wá èmi ti ka kùránì láti bẹ̀ẹ́ o èmi ò rí mbẹ̀ ẹ bá rí kó mu wá wọ́n tó sọ pé sangiliti ni ọ́ ó ti ṣìnà ó ti ẹ fojú hàn òwò náà ń kíláka méjì lásùn bá o gbogbo tó jẹ́ márùn-ún kùránì òní wà akíìmù sọ̀lá akíìmù sọ̀lá wà akíìmù ẹ kírun lọ́lọ́run wí yàtọ̀ nínú ìwé tá a ti sọ lọ ok tó sọ pé orígun islam márùn ni o tó sì kàrún kíkí mọ́ yàtọ̀ sí yẹn the analysis of solat, the breakdown of solat. bá ṣe kírun yẹn súnà nẹ́bì ló ṣàlàyé ẹ̀ fún wa kùránì mú wá ní àpapọ̀ súnà wa ṣe kí ni ó ṣàlàyé ẹ̀ fún wa ìzàkà wàátù zakati tálọ́ nínú kurani ẹ̀yọ́ zaka nǹkan oko yàmà hasọ́ọ̀dì yìí ọkọ̀tẹ̀ bá kórè oko oníkẹ́ ẹ̀yọ́ kò jù bá ń lọ bóòlù ṣe mọ iye tó yọ bóòlù ṣe mọ̀ pé dúkìá ti ń gbẹ lọ́wọ́ rẹ ọwọ́ ọ̀sìnkú ọ̀rọ̀ sàkà ń sọ pé súnà wo súnà wo súnà wo. súnà tó ṣàlàyé irun fún ọ ló sọ pé súnà wo súnà tó jẹ́ ká mọ̀ pé eh, ní nínú àwẹ̀ yìí ọ̀kan náà àwọn oníbèrè kan orí kìíní kan lórí Facebook ẹ eh, ẹ eh, wọ́n kọ jáde zakati ni o wọ́n wá kọ ten dollar iye tó yọ lórí ẹni twenty dollar iye tó yọ lórí ẹni thirty dollar wọ́n sàkọ́ kínní yẹn ìmọ̀bẹ́yẹ náà rí o wọ́n sàkọ́ ẹni ẹ bá sẹ̀dẹ̀ sí mi pé ostars kóńtó máa ṣí àwọn èèyàn kí ni mo rí sí kínní mo ní ọ̀ gbọ́dọ̀ ṣí àrẹ̀ ìkókúkọ ló kọ ọ̀rọ̀ sàkéèsì ọ̀rọ̀ pé mo ní one thousand naira lọ́wọ́ látẹ̀sìn ìwà fọwọ́ kàn án tọ́dún kan fi pé ọ̀rọ̀ sàkéèsì báwọn not just any amount ó ti ní the minimum amount tó wọ́n gbọ́dọ̀ wọ̀ tàbí dúkìá tó gbọ́dọ̀ wọ̀ ó lè rí yẹn nu kùránì náà ó lè rí nu kùránì nínú àdìsí ló ti rí oríṣiríṣi ìran sàká wà kí sì ni the minimum tí dúkìá yẹn máa tó àtàwọn mẹ́jẹ̀mú tọrọ mọ́ ara iṣẹ́ súnà nẹ́bí nìyẹn tí wọ́n ń sọ pé súnà bò ó. ọlọ́run ni a ṣe hajj àbí nínú àdìkùránì. àlàyé bá ṣe ṣe hajj ibo ló inú súnà nẹ́bì ló inú súnà nẹ́bì ni àlàyé bá ṣe ṣe iṣẹ́ hajj wà. pẹ̀lú ètò aṣọ yìí ẹ tún wo àdìsí kan rèé o ó ní ànẹ́bì ń kọ́ sàbẹ̀ kàbí ó kírun sàbẹ̀ yẹn ni ẹni tó kírun tí ò kírun dáa. ó sì kí lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kò kí dáa ànábì wa kọ́ bí ó ṣe kírun náà ànábì wa ní tó bá fẹ́ kírun dìde dúró kó o ṣe Allahu Akbar lẹ́yìn náà kéhìn tó bá rọ̀ lọ́rùn nu kùránì lẹ́yìn náà rúkú dáadáa lẹ́yìn náà borí sókè nàró dáadáa lẹ́yìn náà forí kalẹ̀ dáadáa lẹ́yìn náà lẹ́yìn náà forí kalẹ̀ ẹ dákun ẹ bá lòun ò ní lo súnà níbí ẹ bá ń bí léèrè pé the word Allahu Akbar kó ń bọ́ta nu Kùránì the word Allahu Akbar sàpé Allahu Akbar làwọn fi bẹ̀rẹ̀ irun Allahu Akbar. wọ́n yà ẹ̀ Allahu Akbar la ma fi bẹ̀rẹ̀ irun. kò nínú kùránì abẹ́rẹ́ tí mi èmi ò rí ni o ntẹ́mi ò bá rí ń sọ kémi ò rí náà ni Allahu Akbar kò sí ní kùránì kò sí ní inú àdìs láti mọ̀ pé aláwọ̀ akọ́lá ni kọ́ wa sọ fún wa wípé ìwọ ò ní lo súnà. òní jẹ́ òní jẹ́ onísúnà ọ̀fẹ́ hàn rẹ̀ léèmọ̀ ni. àlàyé bá ṣe kírun a gbọ́ nínú ọ̀rọ̀ ànábì a tún gbọ́ nínú ìṣe rẹ̀ gẹ́gẹ́ bó ti sọ náà rísì kan wípé sọ́ọ̀lù kàmárọ̀ àìtùmú ní òsọ̀lì ẹ kírun gẹ́gẹ́ bí ẹ ṣe rí mi tí mo kírun náà fi ń gbà tá a ọ̀rọ̀ wa lẹ́ẹ̀kan àtọ́pẹ́ ohun tí ń jẹ́ súnà ó ní ọ̀rọ̀ àti ìṣe àti ìfirinlẹ̀ rẹ̀ so ìyàtọ̀ sí kọ́kọ́ wa ní bá a ṣe kírun pẹ̀lú gbólóhùn ẹnu òun gangan fún ara rẹ̀ ó kírun han àwọn sọ̀hábà ó kírun hàn wọ́n so ìyẹn ni sẹ́kejì sẹ́kejì nìyẹn o àwọn kan tí mò ń sọ lẹ̀ yìí bí léèrè o kí n lè mọ̀ pé bóyá ẹ gẹ́tì mẹ́sẹ̀gì mi right ń bí ń léèrè o ó ti di iṣẹ́ méjì báyìí tá a rí fàyọ nínú lórí ok. torí tá a fẹ́ tají nìyẹn o ohun tí wọ́n ní ká tají là ń sọ nípa rẹ̀ yìí o so a gbọ́dọ̀ kọ́kọ́ mọ tá a fẹ́ tají so aspect pé ká mọ tá a fẹ́ tají bẹ́ẹ̀ mu wà lọ́wọ́lọ́wọ́ báyìí ká tó tún wá sọ bá ti tají torí pé tíyẹn bá sùn ní ìsìn tá a bá fẹ́ jí ó ní bá ṣe jí torí òmìnira mọ́ fọ́ o àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹlòmíì kò fẹ́ kẹ́ ẹ pariwo jí òun ẹ bá pariwo jí orí ọmọ fọ́ ẹlòmíì ó fẹ́ kẹ́ ẹ fi ọmọ rogùn kẹ́ ẹ fi lu òun bí bẹ́ẹ̀ kọ́ kò ní dìde àbẹ́ ẹ̀kọ́ ni ẹlòmíì tó wà tí ń gbáriwo lásán tó ń gbáriwo ló tagi straight ni tó a gá sí pé ìtagi póríṣiríṣi ká fi gbọdọ̀ ṣàlàyé bá ṣe ta súnà yìí jí ìta fẹ́ ta jí là ń discuss lọ́wọ́ là ń yiri ẹ̀ wò lọ́wọ́ wípé súnà yìí ó ní yóò fi àyà àlùkùránì rinlẹ̀ one two òun ni yóò ṣe àlàyé àyà àlùkùránì fún wa two ọba kù nàmbà tírì báyìí nàmbà tírì àsúnà ànàbàwíyá tòkásìsù àmàlẹ̀kùránì àyànàn súnà ànábì ó máa ń ṣàdáyanrí àáyà gbogbogbò nígbà míì súnà ó máa specify èyí kurani generalize ó máa ṣàdáyanrí nǹkan tí kùránì tó mú wá nímú wá gbogbogbò inú iṣẹ́ súnà nìyẹn wà a sì gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ pé tí kùránì bá sọ̀rọ̀ lọ tó mú ọ̀rọ̀ náà wá ní ìmúwá pé gbogbo yín ni mò ń bá sọ̀rọ̀ o súnà wà wá yóò sọ pé kọ̀kan o kọ̀kan lágbájá o kọ̀kan tàmẹ̀dún o inú súnà láti rí specification of Quran hadisi sunna yóò wá specify ẹ ká má pẹ̀rẹ̀ wá nínú súrọ́tù nìsa aya Quran chapter 4 aya 11 Allah ní yusikumullahu fi awladikum lè zákàrí mísìlù azil òǹfàyàìní Allah bá ń sọ fún yín o ó sì ń pàṣẹ rẹ̀ fún yín ni o nípa àwọn ọmọ yín wípé Lezakari, zákàrì hazili hazil unzayaini ohun tí ọmọkùnrin bá mú nínú ogún bàbá rẹ̀ tàbí ìyá rẹ̀ ok ohun tí ọmọkùnrin bá mú obìnrin méjì ni ó pín ọmọbìnrin méjì ìtọ́ bá tọ́ sáwọn òun ni ó mọ̀ jẹ́ ohun tí ó tọ́ sí ọmọkùnrin ẹyọ kan in other word tọkùnrin bá mú two obìnrin méjì ìkọ̀ọ̀kan wọn mú kíni one one tọkùnrin bá mú four obìnrin méjì tọjọ́ mọ ọmọ náà náà méjèèjì o wọ́n máa mú two two that is the general ruling lórí ọ̀rọ̀ kíni ọmọ ẹni tí òbí ẹ̀ bá kú tó fẹ́ jogún òbí rẹ̀ súnà wá wá ọwá specify súnà wá wá ọwá specify. bákan náà bàbá àti ìyá Quran sọ pé tọmọ tiwọn náà bá kú àwọn náà ó jẹ nínú ogún ọmọ wọn tó túmọ̀ sí wípé àti bàbá àtìyá àtọmọ ni wọ́n gbọ́ ṣe kí ni ni wọ́n jẹ jogún ara wọn títí kùránì sọ nìyẹn. súnà wá wá ọba sọ pé láyàtà wàràsù ahalu milatayini ahalu milatayini ẹlẹ́sìn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wọn ò ní jogún ara wọn o ẹlẹ́sìn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wọn ò ní jogún ara wọn o làyẹ́rìfù mùsùlùmù káàfìrọ̀ wàlà káàfìrọ̀ mùsùlùmà kèfèrí ò ní jogún mùsùlùmí mùsùlùmí ò ní jogún kèfèrí ìyẹn túmọ̀ sí wípé ká ní òbí jẹ́ mùsùlùm ọmọ ti di nǹkan mìíràn kò lẹ́tọ̀ sí ogún bàbá rẹ̀ mọ́nù tálọ́mọ jẹ́ mùsùlùm òbí jẹ́ ẹlẹ́sìn mìíràn kò lẹ́tọ̀ sí ogún bàbá rẹ̀ kò lẹ́tọ̀ sí ogún ọmọ rẹ̀ mọ́nù yẹn kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn àdìsí ti specify ó ti yọ àwọn kan lẹ̀ nínú òbí àtọmọ tí wọn ò ní lẹ́tọ̀ọ́ sí ogún ara wọn. nínú iṣẹ́ tí súnà máa ṣe nìyẹn pé tí kùránì bá mú ọ̀rọ̀ wá ọ̀rọ̀ yẹn tó bá mú wá nìmú wá gbogbogbò àdìsí lè wá kó sọ pé kò kan lágbájá kò kan tàmẹ̀dùn kò kan lámọrin. àpẹẹrẹ míì tún rèé nínú sọ́tù nìsà aya twenty four ibi tọ́lọ̀ ti sọ wípé wà òhìlà làkún máa wọ̀rọ̀ àzáàlìkún wà òhìlà làkún máa wọ̀rọ̀ àzáàlìkún à ń tẹ́tẹ̀gù bí àmúwálìkún mo sì ní ìnà gẹ́rà musafihin fàmàsàmùtàtùn bíi mìnìwúnà fàátùhúnna ujurahunna faridọ. kókó òtúmọ̀ ni pé a ṣe àwọn obìnrin yòókù lẹ́tọ̀ fún yín kẹ́ ẹ fi owó yín fẹ́ wọn. ẹ fẹ́ wọn ní o ẹ má yàn wọ́n o ẹni tẹ́ ẹ bá sì fẹ́ tọrọ di ẹ fún nípìn owó orí rẹ o ẹ má o. aya yìí sọ wípé obìnrin tí a lè fẹ́ ó ní lẹ́yìn ìgbà tó ti ka àwọn obìnrin kan tá a lè fẹ́ wá sọ pé lẹ́yìn àwọn tó ti kà yí o gbogbo ẹ̀fẹ̀. ìbéèrè wa ni pé nínú Quran nínú Quran wà á ń tẹ́jú máa náà lè òkúta yìí ni máa ka obìnrin tá a lè fẹ́ nínú Quran ni nínú ẹ̀ ń tẹ̀lé fẹ́ òun náà ní kẹ́ ẹ fẹ́ ẹ̀gbọ́n àtàbúrò ẹ̀gbọ́n àtàbúrò bóyá yàn gẹ́ ìbejì nìsín ọkùnrin ò gbọ́dọ̀ fẹ́ táyé kó tún wá fẹ́ kẹ́hìndé rẹ̀ ok tàbí wọn èsì ẹ̀sẹ̀ ìbejì wọn èsì ìbejì ọmọ ìyá kan náà ni wọ́n tàbí bàbá kan náà lọ pa wọ́n pọ̀ ok ọ̀kan wá jẹ̀gbọ́n ọ̀kan jábúrò ọ̀ gbọ́dọ̀ fẹ́ ọ̀kan kó tún fẹ́ ìkejì ní tí nìyẹn now súnà bá jẹ́ kó yé wa wípé ó tún kù tó ò lè fẹ́ o tó ò lè fẹ́ papọ̀ báyẹn o ṣẹ̀rí ẹ̀gbọ́n àtàbúrò tó bá kọ́kọ́ fẹ́ ẹ̀gbọ́n tó kùyà bá ṣẹlẹ̀ láàrin ó lè padà fẹ́ àbúrò ó bá kọ́kọ́ fẹ́ àbúrò tó kùyà ṣẹlẹ̀ láàrin ó lè padà fẹ́ ẹ̀gbọ́n àmọ́ kó ẹ pé ìsáàmù fàyè gbà pé ká fẹ́yàwó méjì o ò lẹ́tọ̀ọ́ àti fẹ́ ẹ̀gbọ́n àtàbúrò papọ̀ lẹ́ẹ̀kan náà na ìtí kùránì sọ nìyẹn ó límìtì ẹ̀ sí ọ̀rọ̀ ẹ̀gbọ́n tí ó tún wá specify súnà wá sọ wípé súnà sọ wípé ọ gbọ́dọ̀ fẹ́ ọmọ ọ gbọ́dọ̀ fẹ́ obìnrin kan lé àǹtí ẹ̀ ọ gbọ́dọ̀ fẹ́ obìnrin kan lé àǹtí ẹ̀ ìyẹn ni wípé ìyàwó tó fẹ́ sọ́dọ̀ ó wá fẹ́ fẹ́ ọmọbìnrin kan ọmọbìnrin yẹn wá jẹ́ ọmọ ẹ̀gbọ́n tiẹ̀ ọmọ ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ tàbí ọmọ àbúrò ìyàwó rẹ̀ sọ ti yé. So yàwó tó wà nílé tó wà nílé wa àwa fẹ́ fẹ́ ìyàwó mi yàwó tá a bá fẹ́ fẹ́ yìí òun wá jẹ́ àbúrò ó jẹ́ àbúrò ó jẹ́ ọmọ ó jẹ́ ọmọ ẹ̀gbọ́n yàwó tàbí ọmọ àbúrò yàwó súnà ló jẹ́ ká mọ̀ pé ìdájọ́ tí ń bẹ fún tẹ̀gbọ́n tàbúrò. ní ń bẹ́ fún yẹn náà inú súnà láti rí yẹn so agasi wípé súnà yóò máa ṣe àdáyanrí nǹkan tí alukurani bá mú wá nímúwá gbogbogbò now àpẹẹrẹ mi túre nínú quran suratul maida ayẹlẹ kẹta Allah ni hurrimat alaykum al-mayta wad-dam wọ́n ṣe eléwọ̀ fún yín ẹran tó kú fúnra rẹ̀ níjẹ́ mẹ́ta tó kú fúnra rẹ̀ òkú mbete wadam àti ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ wo ẹ̀jẹ̀ tó ń sàn ẹ̀jẹ̀ tó ń sàn ni kùránì tó pè nínú àyà mi ẹ o òkú mbete ẹ gbọ́dọ̀ jẹ ẹ̀jẹ̀ tó ń sàn ẹ gbọ́dọ̀ that is the general ruling lórí òkú mbete àti ẹ̀jẹ̀ súnà wá dé súnà wá jẹ ká mọ̀ wípé. uhi láti lànà Wadamani. wọ̀dàmánì ànábì sọ́nà àdìsẹ́ wípé wọ́n ṣe òkú méjì fún wa lẹ́tọ̀ wọ́n sì ṣe ẹ̀jẹ̀ méjì fún wa ní ẹ̀tọ̀. wọ́n fẹ́ yọ òkú ńbete méjì jáde nínú àwọn òkú gbogbogbò ó sì fẹ́ yọ ẹ̀jẹ̀ méjì jáde nínú gbogbo ẹ̀jẹ̀ alihutu walijarad òkú ẹja àti tata yóò bẹ́ẹ̀ gé tata ti wa but wọ́n ń jẹ́ lókè ọ̀yà dáadáa oúnjẹ wọn tó special ni àwọn fẹ́sìn lálejò tata grasshopper oúnjẹ tó gbádùn ní haúsá ni tí wọ́n fẹ́ sìn lálejò dáadáa pé yes eh, àlejò gidi ni ọ́ o tata ni wọ́n kò sínú àwo àti tíì ẹgbẹ́ àwọn ẹgẹ́ ti wa so àwọn ọmọ ẹgẹ tata ìran kan nù ran tata wọn máa jẹ ànábì wa sọ nísìnyí wípé tá a bá ti bá ẹja tó ti kú ẹja gbígbẹ ẹja háìsì ẹ̀tọ́ ni fún wa ó nídìí kó béèrè pé ta ló pa àwọn òkú èkó àwọn sandini àwọn táítọ́ọ̀sì àìbéèrè pé ta ló pẹja torí pé wọ́n pa ni o ó kú fúnra ẹ̀ ni o ẹ̀tọ́ ni súnà ló kó wa yọ ẹ wo wàhálà tá a bá kóra wa sí lónìí àbámọ̀ wẹ́n tí ń pẹja ìkú kò káàkiri ní ní nǹkan bíi nineteen eighty eh, eighty two eighty three tẹlẹkẹsílẹ̀ ńlú Ìbàdàn lórí ìtàpẹ̀rin náà máa ń pariwo pé àwọn ẹja kan ọ̀dá àwọn ẹja kan ọ̀dá o àwọn tó ń péjá yẹn wá. so wọ́n bá wa kọ halal wọ́n á kọ sára páálí rẹ̀ wọ́n kọ Alal sára páálí rẹ̀ àwọn àfa àwọn sọ fún wọn wípé ẹ ní ìdí kẹ́ẹ̀kọ́ halal ẹja páálí náà halal wulẹ̀ ní ìkòyé ni ẹ ní ìdí yẹn ó nídìí kó ọkọ aláàfára ẹja aláàfẹ́ mẹ́ńtọ́pẹja àfẹ́ mọ́rúkú tó kú wọ́n pa ni o ó kú fún rẹ̀ ni o máìtà ni tó bá ti bí máìtà ó kú fún rẹ̀ nìyẹn ẹ̀tọ́ ni fún wa but going by the Quran pé urumati aleikum alemaita tàbá ní Quran nìkan lá lò ọ̀ọ́ ní gẹ́gẹ́ má nìyẹn náà ọ̀ọ́ ní gẹ́gẹ́ haúsá gbígbẹ́ mọ́. ọ̀ ní gẹ́gẹ́ sandini ẹ̀gẹ́ titus ẹ̀gẹ́ òkú èkó ọ̀ ní jẹ́ mọ́ ilé ayé ó sì wà lágbára fún ọba òun ṣètìlẹ́ àǹfààní súnà báyìí nìsín súnà ń sẹ́sifáì ọ̀rọ̀ tí kùránì bá mú wá tó mú wá tó tú wúlẹ̀ súnà ó wá ṣe kí ni yóò wá fà kankan yọ ń bẹ̀ pé eléyìí ò sì ń bẹ̀ o the same thing pẹ̀lú ẹ̀jẹ̀ the general rule ni pé a gbọ́dọ̀ mú ẹ̀jẹ̀ a gbọ́dọ̀ lu ẹ̀jẹ̀ ẹranko súnà wá sọ wípé ẹ̀jẹ̀ tí ń bẹ nínú ẹ̀dọ̀ àti ẹ̀jẹ̀ tí ń bẹ nínú àwọn ẹ̀tọ́ ni o ẹgbẹ́ tá a bá ra ẹran tá bá la ẹ̀dọ̀ náà ẹ̀jẹ̀ ó jáde ń bẹ ẹ̀jẹ̀ yẹn a lè ṣe mọ́ oúnjẹ àwọn ìmọ̀ sun ẹ̀jẹ̀ tiẹ̀ ni ẹ̀jẹ̀ ara rẹ̀ a lè ṣe pẹ̀lú ẹ̀ onídìí kó fún gbogbo ẹ̀jẹ̀ ń bọ̀ ta ẹ̀tọ́ ni ẹ̀jẹ̀ yẹn ẹ̀jẹ̀ tí ń bẹ lára àwọn ẹ̀jẹ̀ tí ń bẹ lára ẹ̀dọ̀ ẹ̀tọ́ nìyẹn sẹ́ni pé súnà nìsín tó níwò fẹ́ súnà ọ̀fẹ́ súnà ọ̀fẹ́ súnà pẹ́pẹ́ fẹ́ kó bára rẹ nu wọ́n ní ká má gẹ̀gẹ̀ súnà lọ́wọ́ àwọn ẹ̀gẹ̀ tí ń bẹ lára ẹ̀dọ̀ ẹ̀tọ́ ni fún wa. so ìyẹn ni nǹkan kẹta tí súnà ń ṣe súnà tá a fẹ́ tají nǹkan kẹta tí ń ṣe nìyẹn o ó ń specify ó ń ṣe àdáyanrí ọ̀rọ̀ gbogbogbò tí kùránì bá mú wá. nǹkan kẹrin súnà nàbàwíyá tukọ̀yìdù mutlakọ̀ alukur'an tukọ̀yìdù mutlakọ̀ alukur'an. súnà ó máa ń díwọ̀n ọ̀rọ̀ tá a túlẹ̀ ma so di ṣòdiwọ̀n ó ma fi òtè lé yes ó ma fi ote ó ma fi le nkan taa a túlẹ̀ ìtumọ̀ mutlak ó ní ọ̀rọ̀ kan sọ tó gbogbo nǹkan sínú ó kó gbogbo nǹkan sínú mọ́tíláàkù nìyẹn. àwa mọ̀rọ̀ mi wá ọwọ́ akọ̀ yádà rẹ̀ ọkọ̀ yádà rẹ̀ yẹn ni no kò jù báyìí lọ kò jù báyìí lọ súnà nígbà náà ọ máa ń fòtè lé ọ̀rọ̀ tí a túlẹ̀ àpèjúwe rẹ̀ o Quran five and thirty eight lè lọ́kùnrin lè lóbìnrin ìdíyàwó mọ́ ẹ gé ọwọ́ wọn ní o ẹ gé ọwọ́ wọn méjèèjì o. jazaan bima kasaba ẹ̀san sí ọwọ́ wọn nìyẹn o Na minallah ìjìyà kan nìyẹn látọ̀dọ̀ Allah wallahu alọ hakim Allah ní alágbára ọlọ́gbọ́n olómọ rísì tó fi ká sí pé ọwọ́ olè ló ní kí wọ́n gé now ẹ̀rọ máa the word yad. The word yad, ọwọ. tẹ́mbà ní ọwọ́ wádà, kí gbogbo pè? Gbogbo tá à nà yìí níjọ́wọ́, àádá àádìhì yad, àádìhì aliyad. Eléyìí ni ọwọ́ láti katif èjìká títí dé àtẹ̀rọ́fù lásọ̀ọ̀bì orí ọmọ níkà wa náà ń pè ní ọwọ́. That is the that is the general meaning of ọwọ́ ìyad nínú èdè Lárúbáwá. Ọlọ́run wá ní ẹgbẹ́ olè lọ́wọ́ olè ọkùnrin olè obìnrin ẹgbẹ́ ọwọ́ wọn ìbòláwà gé ní Ṣé bí gé? Sọ pé gbogbo ẹ̀ ní ń jẹ́ gbogbo bíbà ní ń gé ọwọ́? No! suna wa sọ fún wa pé tukọ̀ yìí dùhù súnà wa límìtì ẹ ó fi òtè lé e pé ibi tẹ́ ti gèrè o àrùsùkù rùsùkù ní gbé báyìí ọrùn ọwọ́ pé tẹ́ ẹ bá mú ẹni tó jí nǹkan ẹni tó jí nǹkan. ẹ bá mú ẹni tó jí nǹkan o. ibi tá a ti gé ọwọ́ rẹ̀ rèé o ló fi gá sí pé ìgé ọwọ́ olè ó tètè mọ́ ó yàtọ̀ gédégbé sí pé èèyàn lásìdẹ́ǹtì torí pé alì nìyẹn fi lásìdẹ́ǹtì tó fi gá sí pé ọ̀rọ̀ ọwọ́ nìkan ni ó bá lọ so ó tètè mọ́ àpè eléyìí á ah, ọkùnrin ó da ẹ̀ ó sì galè ní òkè ọ̀yà wọn ti gé ọwọ́ rẹ̀ mo bá ti gá sí pé ọwọ́ pam ṣe pam cap nìkan ni wọ́n gé kúrò ń bẹ̀ ok so. suna kí ló ṣe ń bẹ̀ yẹn mútíláàkù ọwọ́ nìyí súnà wá wá ọwọ́ á dì ẹ̀ ó fi òtè lé e wípé ẹ gbọ́dọ̀ gé ju bíbà yìí lọ o iṣẹ́ súnà nìyẹn. kódà pé àgé ọwọ́ gan-an ọwọ́ olè gan-an nígbà wọn ní olè lọ́kùnrin olè lóbìnrin ẹgbẹ́ ọwọ́ àwọn méjèèjì olè kan bá gbé báyìí rò táàgì ọwọ́ rẹ̀ ọgí báírò báyìí táàgì ọwọ́ rẹ̀ torí olè ni súnà ló jẹ́ ká mọ̀ wípé tí ọba ti gbé ń tó wọ one quarter of dinaru ẹ gbọ́dọ̀ gbọ́wọ́ rẹ̀ èyí sì wọ one quarter of dinaru tí ọba wọ one quarter of dinaru ọwọ́ so ni pé súnà nìsín ọwọ́ ń fi òtẹ́ lé àwọn ọ̀rọ̀ tí wọ́n tú dàálẹ̀ nínú alukur'an. àpẹẹrẹ mi tún rè nínú sunna ògìsí ọlọ́run lọ́jọ́ kan sallallahu alaihi wasallam ó jáde sáwọn ọ̀sán àbá rẹ̀ ọwá okay all right ǹjí débẹ̀ so nǹkan kẹrin nìyẹn o nǹkan ẹlẹ́ẹ̀karùn-ún tí súnà ń ṣe tó sì jẹ́ the final the end ti ń ṣe òun ni kí ni súnà o súnà ó ń ṣe òfin ó kódà tí òfin yìí ò ní sínú Quran kódà tí òfin yìí ò ní ṣe kíni tí ò ní sínú Quran sunna ó ń mú òfin wá ó ń mú ìlànà ìjọsìn wá lọ́tọ̀ kódà tí ò ní sínú kíni o nínú Quran. a rí àwọn ìjọsìn kan àwọn ìlànà kan tó dá sí wípé kò sí nínú àlùkùránì ta ló lè fún mi lápèjúwe àpẹẹrẹ irú rẹ̀ àwọn ìjọsìn tí ó sí nínú kùránì tó ga sí pé inú súnà ànábì ló ti wá àbáwọn òfin tí ó sí nínú àmọ́ tó ga sí pé inú súnà ànábì ló ti wá. ọ̀pọ̀ ọ̀pọ̀ irúgbọ̀n tá à ń dá sí ayàwó ló ní kádàrú gbọ̀n sí inú Quran kò sí kò sí àyà tó ní kí ọkùnrin ó fi irùngbọ̀n ẹ̀ lẹ̀ kò sì sí àyà tó ní kọkùnrin ó fa irùngbọ̀n Quran silent lórí irùngbọ̀n wa àwọn ibìkan tí irùngbọ̀n wà ní Quran níbi tí Musa tó ti fẹ́ fa ọmọ yẹ̀ ní irùngbọ̀n sẹ́yìn láàánú lẹ́rìí. ẹ bọ́ fẹ́ fi jẹ́ ni. níbo aṣáárì irùngbọ̀n inú súnà ni kò sí àyà irùngbọ̀n nínú Quran kò sí. sẹ́ǹdì báwọn ogún ṣe karùn-ún nìyẹn o ìyẹn ni pé súnà ó máa legislate ó máa legalize àwọn òfin kan àti àwọn ìjọsìn kan kódà tẹ́ ẹ̀ ní rí inú Kùránì pàápàá.